ó ṣẹlẹ̀ ẹgbẹ́ labour làwọn kò faramọ́ ìdájọ́ kóòtù ẹgbẹ́ òṣèlú labour party ti fi àtẹ̀jáde kan síta láti ọwọ́ alukoro wọn Obiora Ifor lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún yìí lẹ́yìn tí ilé-ẹjọ́ tó ń gba awuyewuye tó ti bí èsì ìbò jáde dá ẹjọ́ wọn nù tí wọ́n sì dá ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fẹ̀sùn kàn láre nínú àtẹ̀jáde yìí ni wọ́n ti sọ pé pẹ̀lú ìyàlẹ́nu àti ìpòrúru ọkàn la fi ń wo bí àwọn adájọ́ ẹlẹ́ni márùn-ún tí onídàájọ́ haruna ti samani jẹ́ olórí wọn lásìkò tí ètò ìdájọ́ ń lọ ṣe ló da ẹjọ́ wa nù a ò sì lè fara mọ́ èyíkéyìí nínú ìdájọ́ tí wọ́n ṣe nítorí kò sí òdodo nínú ìdájọ́ náà bẹ́ẹ̀ ni kò sí kò sí ní ìbámu pẹ̀lú òfin ilé wa àti ìfẹ́ àwọn aráàlú ojú gbogbo ọmọ nàìjíríà ló ṣe nígbà tí wọ́n fi ọ̀sán gangan jà wá lólè lọ́jọ́ ìbò ààrẹ tó wáyé lọ́jọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí tí gbogbo ayé pàápàá sì bu ẹnu àtẹ́ lù ú pé ìwà tí kò tọ́ ni àmọ́ tó yà wá lẹ́nu pé pẹ̀lú bí ilé-ẹjọ́ tìrìbùnà ṣe ní làákàyè tó wọn kò gba ọ̀rọ̀ tó hàn kedere lójú gbogbo ayé yìí gbọ́ ohun kan tó kàn dùn wá ni pé ìjọba àwa ara wa ni yóò forí kò a ò sì ní káàárẹ̀ ọkàn títí tí a ó fi gba ẹ̀tọ́ àwọn èèyàn padà fún wọn tí ìfẹ́ inú àwọn èèyàn yóò sì wá sí ìmúṣẹ agbóṣùbàràbàǹdẹ̀ fáwọn ikọ̀ agbẹjọ́rò wa fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àti bí wọn kò ṣe fi ìbẹ̀rù kankan hàn láti tú àṣírí àwọn nǹkan tí kò dáa nínú ìjọba ilẹ̀ wa lóòótọ́ la lè sunkún fún ìjọba alágbádá nílẹ̀ nàìjíríà ṣùgbọ́n a ò ní dẹ̀yìn a ò sì ní jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn bá wa títí tí yóò fi wá sí ìmúṣẹ ní kété tá a bá ti rí àwọn agbẹjọ́rò wa tán a ó fi àlàyé nípa ibi tí ọ̀rọ̀ dé dúró nínú ẹgbẹ́ wa síta ìyẹn lẹ́yìn tí wọ́n bá fi ìwé ẹ̀rí ìdájọ́ òdodo lé wa lọ́wọ́ wọ́n ní gbogbo àwọn olólùfẹ́ ìjọba àwa ara wa làwọn rọ̀ láti túbọ̀ ní ìrètí àti àfojúsùn nítorí ilẹ̀ nàìjíríà ọ̀tun irú èyí tí gbogbo èèyàn ti ń retí yóò wáyé láìpẹ́ Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn ọ̀hún fún iléeṣẹ́ Aláròyé online tv Jamiu Abáyọ̀mí ló kà á